asalaamu alaykum wa rahmatulah akí gbogbo èèyàn màá pátápátá àdẹ̀kùmọ̀ ramadan ọlọ́run ọba allah subhanahu wa ta'ala yóò jókòó bẹ́ẹ̀ ni ọ̀kan aláìkó bá aláì yóò àgbà níjọsìn àwọn kálukú ẹni tí ó bá ti bá wa dá sí prógámù ààrẹ lẹ́nu ọjọ́ tó kù iná ó gbìyànjú láti bá wa dá sí kìíní ọ̀sẹ̀ múfura látijọ́ yìí ìlànà ìdínú kó jẹ́ ká wá láì fún táwọn fi mọ̀ pé tò kì í ṣe pé àfẹ́ náwó àfẹ́ lò fún àwọn kan dá wà náà lọ́nà láì lọ́tún lọ́sì kún fídíò àwọn afáà lọ́tún lọ́sí ni fún tẹ̀sí àbáwọn audio lecture mi náà àti àwọn nǹkan islamic update náà tí ó máa ṣe àwọn yàrá láǹfààní fún ọmọ ọmọdé gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ pé lecture máa ń pọ̀ ní ọ̀tún lọ́sí lọ́tún lọ́sí pé àti láàfin àárò kòtò lẹ́nu ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta tó kú tá a fi ń retí àwẹ̀ yìí náà kọ́nà bàlá àkójọ kó bá a that a need èèyàn bíi hundred but a ti so that ẹni àwọn tí ó ń kálukú bá ní pẹ̀lú ọjọ́ tó kù àwọn èèyàn bá gbẹ̀jú àti dá sí i jazakumullahu khairan fid dunya wal akhirah àmín so that ẹni tó bá sì fẹ́ pè náà láti gbẹ́kùnrin àlàyé kó lè pè sórí zero nine zero seventy three sixty five nineteen seventy.